Mohbad ni o i'm loyal o na Mohbad o eh. eh. Carol Williams ah, ah. hey. hey, hey, ó dẹ̀ dùn mí pé mi ìmúra fracas lálẹ́ yìí láàárọ̀ yìí ẹ má wọrí mo ti eh, máa adjust látòní lọ máa adjust èmi gan ti mi ò mọ bó ṣe ń ṣe fracas mọ́ mo ṣe máa lọ gba a little bit training because bí wọ́n ṣe Mohbad lọ́wọ́ yìí ah èmi mo máa mẹnu bẹ̀ lọ́wọ́ yìí ní eh, Mohbad tí ń bá wa wọ́n máa faint <laughs> tí ń bá wa táwọn náà bá gbóhùn mi lọ́dọ̀ Mohbad tẹ́ bá wọnú inbox mi olórí ẹbí olórí ẹbí where are you olórí ẹbí where have been olórí ẹbí we are looking for you olórí ẹbí we are fast searching for you Carol Williams ẹ ṣe mo rí i pé Láyọ̀ ń ṣe dáadáa mo dẹ̀ rí i pé lẹ́gbàá òróró ọ̀rọ̀ òun náà ó ń padán mo dẹ̀ tún rí i pé kí lorúkọ ẹ̀ mo dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń dírààgì tamẹ́ríkà ọ̀rẹ́ mi olóòórùn dọ̀dọ̀yọ̀ of Maryland mo ń bọ̀ wá bá ẹ ìwọ èmi àti ẹ nǹkan tá a máa jọ dàlẹ̀ aṣọ́ọ̀ṣì dọ̀tí dọ̀dọ̀yọ̀ i dky sọ́ọ̀ṣì dọ̀tí báyìí gbogbo bíbá yìí gbogbo bíbá yẹn wá gíràn wo ṣe bí ẹ pọ́kùnrin ó tí máa wẹ̀ náà mò ń bọ̀ mi ì tí ì dé ẹ ń bọ̀ o Caro William I miss you too ẹ jẹ́ kí n máa lọ ẹ ṣe gan ẹ bá mi share ẹ ó yẹ ẹ bá mi share show yìí ẹ bá mi share yìí with love ó yẹ ẹ bá mi share tẹ́ ẹ bá tiẹ̀ gbọ́ justice for Mohbad ó yẹ ẹ fi share àpọ́nmilé ẹ fi share share share share share share àpọ́nmilé àǹtí fẹ́yìí sára ẹ má wọrí láti Friday lọ mo ti bẹ̀rẹ̀ fracas láti Friday màá bẹ̀rẹ̀ àwọn update mi kí lẹ ẹ lò. ẹ ti rí nǹkan tí sísá yín lọ yín ìyàwó yín Ìbàdàn tó fún jókòtà jẹjẹ. sísá yín lọ mi ò tún ní. fìyàmù ló fún ọ. ta ni ẹ sọ̀rọ̀ straight ẹ máa sọ̀rọ̀ lówelò lówelò. ẹ wọ́n ṣe ń sọ fún mi ni ẹ wá lẹ owó ẹ wá lè sọ fún mi pé wàhálà ti ṣẹlẹ̀ ń ta àtàdé jọ ń ṣe justice ń bi ẹ̀yin méjì ẹ̀yin méjì ni mo mọ̀ pa jọ ń ṣe fracas àti mama kékeré náà àwọn náà wọn ò lè wọn ò lè já mi sí pé wà láti àwọn náà wọn ò dẹ̀ lè míìsì gbogbo bẹ̀ yẹn bó ṣe ń wò mí náà máa wo fracas. àwọn ọjọ́ kan tó lè tèmi ní preamble yẹn o. irọ́ ni ọba o ọlọ́wọ́ irọ́ ni o ah. ó ti lọ́dọ̀ Lizzie. Ah jọ fún jẹ. Ah, bí tí mo ti máa padà lọ síbẹ̀ mo gbọ́dọ̀ lọ gbárí ìsáṣe wa. ẹ mọ̀ pé tí ń ṣe press up ti pẹ́ dọ́dọ̀ ẹ̀ ìyẹn ń pa ìyẹn ń pa. níjọ́ wo ló ṣe ṣó yẹn. ó ní olè dúmọ̀tà. níjọ́ wo ló ṣe ṣó yẹn. àná ni. ṣáná ni Lizzy ṣe ṣó yẹn. àná ni. irú àwọn ṣòtò yẹ ká máa gbé dání nìyẹn àmì ìmọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ báyìí gan nínú fracas orí Facebook ń gbóná báyìí. ẹ mo máa lọ fọ́lùdè lóhun for one week lórí TikTok máa lọ fọ́lùdè ẹja bẹ̀rẹ̀ tó máa lọ fọ́lùdè. Ah, mi mọ bọ́ yẹn ṣe fracasi mọ̀ ẹ fẹ́ kí n débẹ̀ kan náà mi pàpàpà. ẹ má bọ̀ ń fracasi ṣé bíbí tí bá lọ lẹ́ máa tẹ̀lé mi lọ. atẹ́gùn tó ń fẹ́ ní TikTok náà. ti ẹja bẹ̀rẹ̀ ètò jàre ẹja bẹ̀rẹ̀ ètò mo ti miss fracas mo ti miss àǹtí mi oh, jẹ́ ìwọ̀n bóyá mo lè ra àǹtí mi ẹjọ́ oh, oh, ẹ jẹ́ ń ṣe remembrance fún àǹtí mi. ẹ wo gbogbo ẹ̀yin panelist justice for us on tiktok o torí lè ti gbọ́dọ̀ láti fẹ́ bẹ̀rẹ̀ ṣe àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní demand justice o justice for us o. ẹ jẹ́ mi ẹ jẹ́ ń ṣe remembrance fún àǹtí mi ẹ jọ ẹ jẹ́ ń ṣe remembrance fún àǹtí mi. ọdún tuntun kéèyàn jí lòwúrọ̀ ọdún tuntun ó fẹ̀sí mọ́lẹ̀ ó níyẹn lòun máa ṣe. àti mi ọlátòkun bọ̀ tẹ́ bọ́lé òní tà o. àti mi ọlátòkun bọ̀ tẹ́ bọ́lé òní tà o. èmi kan láti solution òní gbọ́. àkànní láti solution máa forí mi. bálá ìgbọràn bí abọ́dẹ̀ rìn ní lọ́dọ̀. ẹ̀yin èèyàn mi lórí nǹkan tó ṣẹlẹ̀ lánàá ẹ ṣáà rí bí gbogbo ẹ̀ ṣe lọ lórí Kàrímọ́ oníkànmọ́ àbúrò mi àtàtà Kàrímọ́ òṣì àná tá bá dúpẹ́ orí àná ká lè rí mi gbà ni o ó ṣe ó kù sùúrù àná táwọn kan bá bẹ̀jà mi bẹ̀jà mi tí ẹ mọ̀ pé ó mọ̀ mí Kàrímọ́ Kàrímọ́ ó dé olórí ẹbí mọ̀ ah Karimo dẹ̀ ń pè mí bí ẹ ń pàjọ gbé mu ṣin ni <laughs> mo dẹ̀ gbọ́ bọ̀dà láti mú ní ah ó dẹ̀ pè mí bí ẹ pé bóyá èmi àti ẹ ti sọ̀rọ̀ lánàá a sọ̀rọ̀ mo láìkẹ́ ó dá mi mọ̀ dáadáa nìyẹn ó dá pílàfọ́ọ̀mù yìí mọ̀ dáadáa nìyẹn mo ní ah ó ní ó dẹ̀ gbọ́ bọ̀dà láti mú ní ah àbúrò mi àbúrò mi <laughs> Karimo òde ní dá wa mọ̀ ó mọ̀ pílàfọ́ọ̀mù yóò dá wa mọ̀ you are doing you are ah, no, you are not doing well yesterday Karimo I will invite you okay you are not doing well sórí ilé ayé yìí ó gba gẹ́gẹ́ sórí gbogbo nǹkan tó ṣe lánàá àwọn èèyàn ò bá tiẹ̀ fọwọ́ kọ́ọ̀dù ẹ̀ tó bá pò tún wà sóbà try kó wà sóbà Karimo try kó wà sóbà try kó calm down sórí ìgbéraga ìgbéra ṣánlẹ̀ ni sórí gbogbo mo rí pé ìwọ gan ń wá àtúnṣe bẹ́ẹ̀ bó ṣe ń wá àtúnṣe yẹn kọ́nà wàá kọ́kọ́ gbé ìgbéra gbé pride pride yẹn gbé kọ́kọ́ gbé pride yẹn don't tell me shock ta ló ń kọ́ mò ń bọ́ ẹ̀dùn náà láti sinẹ́ don't let me shock <laughs> um, wàá kọ́kọ́ gbé ìgbéraga yẹn kọ́kọ́ gbé e sílẹ̀ ó ti yẹ kọ́kọ́ gbé ìgbéraga yẹn bìkọ́ wọ́n ló ṣàwọn èèyàn gan-an sórí ibi tí bàbá Mohbad dé lónìí yìí ìwọ ló gbé bàbá Mohbad débẹ̀ ibi tí bàbá Mohbad dé lónìí yìí ìwọ ló gbé bàbá Mohbad débẹ̀ bàbá Mohbad go mọ̀gbà tó débẹ̀ ìwọ ló kárí bàbá Mohbad wọ bẹ̀ ó yẹ kó tó bá wù tí ìwọ náà bá mọ̀ pé wọ́n ti gbé wọ gan wọ́n gbé ẹ ní handicap wọ́n gbé ẹ landicap ìwọ náà sọ nínú ọ̀rọ̀ ẹ ó ní wọ́n gbé wọ gan landicap ibi tó ti máa mọ̀ pé àbúrò ẹ ṣé ó rí gbogbo àwọn tó ń tẹ̀lé yẹn gan ó gbé wọn láńdíkàpù ni gbogbo àwọn tó ń tẹ̀lé ó gbé gbogbo wọn láńdíkàpù débi tó dé yẹn ni gbogbo àwọn tó ń tẹ̀lé àwọn gan ìmíì gan nu wọn wọn kàn lè padà ni àwọn gan ṣe ń tọ́ orí ìmọ́lẹ̀ sí pẹpẹ ọmọ yìí ń parọ́ ṣe bóun ni tọ́lá ní olórí burúkú tọ́lá ní aláyé bàjẹ́ tọ́lá ní bàbá ọmọ márùn bàbá márùn ṣèbóun náà sọ nínú Eh, oh, eh, nínú alamí ẹ̀ tó lọ ṣe lẹ́yìn ó sọ nínú ẹ̀ náà àbí kò sọ ni so Kàrímọ́ kọ́kọ́ gbé ìgbéraga sílẹ̀ kó lè jẹ́ kọ́lọ́hún foríjì ẹ̀ mo mọ̀ pé àforíjì ló ń wá o Kàrímọ́ bẹ̀bọ́ ṣe ń wá foríjì kan ló ń wá yẹn tó bá ń wá foríjì wàá dúró tán ni sórí ó tiẹ̀ try lánàá tó bá yẹ pé mi ni èmi kò lè ní sùúrù tó yẹn jẹ́ kí n yìn ẹ́ fún yẹn jẹ́ kí n yìn fún yẹn o try lánàá o try o try lánàá because èmi gan mi ò lè ní sùúrù tó ẹ̀ máa ti jára mi dànù mi ò tiẹ̀ ní lọ gbé o tún wálé lẹ́ẹ̀kejì ládùúgbò gbogbo báṣì yẹn ìyẹn mì pé ìwọ náà feel guilty o feel guilty so nǹkan tẹ́mi kàn máa sọ fún ẹ nìyẹn you are welcome to our platform if you want to if you have anything to say come to us ok nǹkan tèmi kàn máa sọ fún ojú bẹ́ẹ̀ lọ kọ́kọ́ lọ gbé gbéraga kéèyàn máa gbéraga ẹ̀ kọ́kọ́ gbélẹ̀ tó bá fẹ́ tó bá fẹ́ àforíjì lọ́dọ̀ èèyàn àti lọ́dọ̀ ọlọ́run gbé ìgbéraga ìgbéraga kọ́nà fi ń ṣapọ́lọ́jì ìwọ náà gbọ́ nínú àwọn ọ̀rọ̀ ẹ tó sọ ó sọ fún àbúrò ẹ pé kó gbé fóònù fún bàbá ọkọ e. ìwọ náà ṣe rí pé bàbá ẹ̀wùn mi ò lè bá bàbá Mohbad wà in good time láti jẹ́ kó gbé fóònù fún bàbá Mohbad eré kílé eré kí ló bá débẹ̀ tẹ́yẹ ń tù yẹ̀yẹ́ ó pọ̀ ọ̀yàn ó wá ní kó gbé fóònù fún kó gbé fóònù fún bàbá Mohbad àwọn náà wọ́n parọ́ fún ẹ kìí ṣe bàbá Mohbad ló bá sọ̀rọ̀ ó dẹ̀ bá bàbá Mohbad ó rí bàbá Mohbad rí ṣé wo náà ti rí pé wọ́n gbé ẹ landicap ó bá bàbá Mohbad bẹ̀ bó ṣe sọ lọ́dọ̀ lọ́dọ̀ dadi freeze bí ẹ ń pé wo àti bàbá Mohbad bí ẹ ń pé oní nọ́mbà bàbá Mohbad gangan lọ́wọ́ ni nítorí bó o ṣe sọ lọ́dọ̀ dadi freeze lọ́jọ́ yẹn o sọ ní sọ bí ẹ ń pé o bá bàbá Mohbad sọ̀rọ̀ pé o bẹ bàbá yẹn for two hours o ní o bẹ bàbá yẹn for two hours whereas bàbá Mohbad o bá bàbá Mohbad sọ̀rọ̀ sórí pé o ní ìdáforíjì gidi sórí pé o nídìí àforíjì kó o tọrọ àforíjì bìkọ́ ìwọ ló jẹ́ kí bàbá yẹn gbogbo bọ́yẹ ń dragi bàbá yẹn lórí social network ìwọ ló sọ bàbá yẹn sí dragging. o tún wá ní o bú bàbá Mohbad nítorí pé ìyá ìyá Túndé àbí kí ló kọ ẹni tó ń pè ní girlfriend bàbá yẹn mi ò kú mọ̀ bóyá girlfriend ni ṣé girlfriend bàbá ni tòótọ́ ni ẹjọ́ ẹ̀yin parent kí n tiẹ̀ confam ẹ̀ lónìí ìyálọ́ládé lórúkọ wọn. ìyálọ́ládé ṣé gẹ́fẹ̀ ni eh, bàbá ni. because mo rántí ìgbà tá à ń ṣe orin ìyá yẹn ló bá bàbá Mohbad wá sí stúdíò láti gbèrin wọ́n jọ gbèrin nínú stúdíò ni ṣé bàbá yẹn ṣé ìyá yẹn náà ni ṣóun ni. bẹ́ẹ̀ ìyá lọ́la dé. so Kàrímọ́ ìwọ wá sọ wípé torí pé ìyá Lọ́ládé ṣe nǹkan ìtorí ẹ̀ ló ṣe ń bú bàbá Mohbad that is very wrong ọlọ́mọ yẹ kí ọ fojú sunkún ọmọ ìwọ náà kò lè jẹ́wọ́ nírú ẹ̀ ṣẹlẹ̀ sí o ò lè wà out of your own senses mọ́ ẹ ṣe ìró pé bàbá yẹn wà òkè ni bàbá yẹn ò lè wà òkè tó máa fi kú mọ́ because ìdùnnú ayé ẹ̀ lẹ ti gbà lọ yẹn nǹkan tó ń dùnnú ṣé àwọn ọmọ yẹri yòókù tó ń bànújẹ́ eléyìí ṣé àwọn eléyìí wà nú ọmọ ṣé irú àdúrà yẹn wà nú ọmọ ẹyọ kan tó ń dùnnú ẹyọ kan tó ń sọ̀rọ̀ ẹ̀ sí dáadáa ẹyọ kan tó mọ̀ òun lẹ ti pa yẹn kó tẹ̀ jádùúrà lẹ pa ànílé tó yìí kí ló tẹ̀lé lọ pa àdúrà tó jẹ́ Mohbad lẹ pa kí ló tẹ̀lé pa àdúrà ṣé ẹ mọ̀ pé bàbá yẹn ò lè wá òkè mọ́ because trauma ẹ ò lè kúrò nínú ọpọlọ bàbá yẹn tó máa fi kú ó lè jẹ́ rákọ̀ràkọ̀ ẹ̀ gan ọkọ́lọ́ ń bá wa dá ẹ̀mí wọn sí ó lè jẹ́ rákọ̀ràkọ̀ ẹ̀ ló máa pa bàbá yìí bíkọ́ kò lè báláǹsì mọ́ nǹkan tó ń dùnnú lẹ ti pa yẹn nínú àwọn ọmọ ẹ̀ tó ń dùnnú òun lẹ ti gbà lọ́wọ́ ẹ̀ yẹn ẹ pánìfọ̀ náà fọṣọ ẹ wá ní kó má sọ̀rọ̀ stop kí ló ń jẹ́ stop kí ni kí n stop kí ni kí n stop. ìṣọmọ tí o ṣe wọ́n ní igi tó rí igi tó da òkè ń pẹ́ ń gbó ṣé ó yẹ kí wọ́n pa irú àdúrà àìkọ́ pa Mohbad. ṣé àwọn ọmọ yòókù ń dunnú ni àwọn ọmọ yòókù kan ló ń bànú jẹ́ yìí ni ẹ̀yin panelist mi kí lẹ́yìn rí mú nínú àná kẹ́ ká ṣe analysis lórí ẹ̀ kí ni pọ́ǹtì tẹ́yìn rí mú ní one by one ẹ káàárọ̀ gbogbo lé justice for Mohbad. justice for all. kìnìún sùúrù náà. ẹ jẹ́ káàntì búkì sọ̀rọ̀ jẹ́ káàntì búkì kọ́kọ́ sọ̀rọ̀. lọ́wọ́ ni kókó ẹ máa sọ̀rọ̀ lọ. owó ni kókó. ọ̀yá gbọ́ ọ̀nà owó ni kókó. kẹ́kọ̀ọ́ dẹ mute ẹ mute. Ah, ẹ káàsán gbogbo lé justice for Mohbad. justice for all. àkọ́kọ́ náà ó dára tí ọ̀nà ó jẹ́ mi gùn fún wa bẹ́ẹ̀ ṣe ṣe náà yẹn máa ṣe lọ tí àwọn kan bá tẹ sọ pé bóyá torí justice for Mohbad làwọn fi mọ̀ yín àbí torí pé bóyá ipò kan lẹ fẹ́ gbà lórí justice for Mohbad ẹ fi ṣe kí ẹ ṣe thank God ó ti ń kílẹ̀ ní ojú everybody àti ti everybody nísìn pé késo ní késànà tẹ̀tí ń bá bọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà dẹ̀ ń testify sí so àwọn abẹ náà ọba ọba ọlọ́jọ́ òní ọlọ́run má jẹ́ kẹsí lásán. àmín àti wọn náà. ní ti ń jẹ́ rere inú ẹ̀san ọlọ́run bá wa san fún yín yóò bá wa san fún ọmọ yín yóò bá wa san fún àwọn àrọ́mọdọ́mọ yín gbogbo wa ní tá à ń ṣe yìí à ní ṣe lásán ẹ̀sìn ìní ti dáadáa ọ̀nà ò ní pé kọjá orí ẹnì kọ̀ọ̀kan wa. ẹ láfikún ọ̀rọ̀ tó sọ owó ní kókó lára àwọn tó ń bú mi tán rò pé bóyá mo ṣẹ̀ bẹ̀rẹ̀ látòrí black cap yìí ni kẹ̀kẹ̀yìn ẹ̀mí imagine pé kẹ́yìn má ṣe nǹkan kan mọ́ kí lẹ má máa ṣe tẹ́mi ò bá ṣe justice for Mohbad mọ́ mo ní àwọn fans tó ń dó dé mi tí mo tí mo hàn gí wọn síbì kan àbí mo parọ́ mo ní nǹkan tí mò ń ṣe kí n tó wọnú justice for Mohbad wo bí wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ṣe ń sọ̀rọ̀ mi láàárọ̀ ìbọn yẹn ń wá mi ṣé mi mọ̀ pé mo tóbi bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn mi ò mọ̀ pé mo tóbi bẹ́ẹ̀ náà wọ́n ń wá mi máa sọ̀rọ̀ lọ. iná ni iná ni a fi sọ ọlọ́ọ̀ba ló lẹ̀sán lọ́dọ̀. adẹ̀bẹ̀ lọ́hùn kó bá san ẹ̀san lóore kó bá san fún yín ọ̀hún bọ́dá láti ẹ tóbi gan o ọlọ́run ló tóbi jùlọ mo wá ń bẹ̀ yín látara títóbi ọlọ́run ṣe rí fámìlì àkọ́kọ́ fámìlì láyé yìí ẹ̀yin àgbàlagbà lẹ́nu ọmọ tó bá ti ju lẹ́nu bó ṣe wò ó tó ń ta àpò ìyá ló so kọ́ ṣe ó dá stand kí mo fẹ́ fún àyọ́mbẹ̀ yẹn ni pé ní oníkálukú ló ní fámìlì tiẹ̀ àmọ́ bí tá a wà yìí náà inú ilé yìí náà fámìlì kan náà la jẹ́ ṣe ó dá stand Very correct. nínú fámìlì wa ni ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ní tí mo sọ yìí yóò kó lè fẹ́fọ̀ gbogbo wa náà ni ká dẹ̀ listing sí dáadáa láti gbàgbọ́ yé ara wa. money spray them. tí bọ́dà Lateef bá ti rí anything tóun ti rí rárí dájú fúnra wọn pé a ẹni báyìí sọ̀rọ̀ mi àbẹ́ni báyìí sọ ẹ̀ṣẹ̀ báyìí síbi lẹ́yìn mi tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí èsì pé bọ́dà Lateef gangan náà gbé issue yẹn wá sínú ilé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gbé information kankan wá sínú ilé yìí tí anybody bá jáde lọ síta tá a bá rí ibi tán ti ń bú bọ́dà láti tí ó dẹ̀ dùn mọ́ wa tá a fẹ́ kí bọ́dà láti mọ̀ ẹ jẹ́ kí a fi bí yé bọ́dà láti ká fi tó bọ́dà láti lójú létí ní behind before ká tó wá sínú ilé ń bíbà yìí bóyá whatsapp ni ẹ máa ti sẹ́ǹdẹ̀ sí wọn ni bóyá tiktok ni o bọ̀ ẹ má kọ́kọ́ dá ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀ń bíbà yìí láì jẹ́ pé bọ́dà láti gangan ti mọ̀ fúnra wọn kẹ́ wá sọ fún bọ́dà láti ń bíbà yìí ẹ jọ́ torí ọlọ́run gbogbo gbogbo ilé mò ń bá sọ̀rọ̀ yìí ẹjọ́ tó lọ lọ ìdí tá a fi sọ ilé yìí ni pé ní inú ilé yìí pílásọ̀mù yìí a fẹ́ kó bàjẹ́ rárá a fẹ́ máa mẹ́ńtẹ́nì torí àwọn kan ti sọ wá lẹ́nu yìí pé ní a pílásọ̀mù láti sinẹ́ yẹn ìpè náà máa ń sẹ́ńbẹ̀ èébú náà máa ń búńbẹ̀ àbí ìkọ̀ǹkọ̀ àwa fẹ́ fi yé wọn yìí pé ní kò sí pílásọ̀mù tí wọ́n ti bẹ́ẹ̀bù àmọ́ àwọn onímọ̀ bẹ́ẹ̀bù àìbẹ́ẹ̀bù àìmọ̀dí ní platform wa a fẹ́ monetize platform yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bọ́dà láti ẹ̀yin náà tẹ́ wá jẹ́ olórí wa ń bì báyìí tẹ́ jẹ́ alákòójọ wa ẹ jọ̀ọ́ àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ní kí ẹ jọ̀ọ́ kọ́lọ́mbà fún yín lómi sùúrù kọ́lọ́mbà kó sì tún mọ bá yín wa kọ yín mọ̀ ṣèṣì kó mọ ká ọmọ lẹ́yìn yín náà kó mọ kọ àmọ́ sí i ẹ dákun afẹ́kẹ́ máa ṣe àfojúmútó àfojúkù àmójúkù nǹkan àwọn nǹkan nǹkan tó bá tó bá wà. owó ni kókó owó ni kókó àfi tẹ́ bá máa ṣe lọ́hùn ló yá kù ẹ mọ̀ wípé tí n bá tó bá yẹ pé bí àwọn followers wa wọ́n ṣe ń nú rìpọ́tù wa platform àti bàjẹ́ ti pẹ́ ẹ rí i pé mò ń avoid àwọn wàhálà kì í ṣètà ẹ lè jà. Ja àwọn nǹkan tó ń ro ilé mi náà ń ro mo dẹ̀ ń ro tí mọ́ tèmi are you getting my point tí ó bá jẹ́ bẹ́ẹ̀ màá ti drive màá ti ṣe fracas lórí platform yìí mi ò fẹ́ sọ platform yìí di fracas platform i'm a fracas generation tó yẹ pé mo mẹ́nu bẹ̀ dáadáa bẹ̀ wá rí pé mo avoid many wàhálà kì í ṣe ta ilé já nítorí kó bá má kí má bójú yín jẹ́ náà ni kí má bójú ara tèmi náà jẹ́ kí ni ṣe fẹ́ máa ṣe fracas wàá rí pé tán àwọn obìnrin tó wà láàrin wa bí gan wọ́n máa ń fẹ́ bínú pé à hmm, bọ̀dàlà tí ò ní jẹ́ ká ṣe gbá bọ̀dàlà tí ò ní jẹ́ ká ṣà òkè ṣe ta ilé jà nǹkan tó ń ro ilé mi náà ń ro continue. náà ẹ ṣe bọ̀dàlà tí a mọ̀ ọmọ yín bẹ́ẹ̀ náà ni a mọ̀ pé tí ẹ máa ń rò ni a sì mọ̀ pé tẹ́ ń ṣe gangan ni. yẹ já tètè kó o ká lọ sí today port topic gan kọta ẹ. ilé jẹ́ kó fún yẹ lẹ́nu wa láti máa sọ ṣe ọ̀dà starman tán kí yẹn dúró níbẹ̀. náà pọ́ìntì mi ti àkọ́kọ́ àwọn pọ́ìntì mi lórí justice for mobile. gangan ni pé mo kọ́kọ́ kí sista Comfy mo dẹ̀ kí gbogbo all the panel, eh, panelists uh, ah, all the hosts ní justice for mobile kú iṣẹ́ takuntakun tó ń ṣe látijọ́ ìwà àti tí ó ṣẹlẹ̀ ní àná ṣe rí Karimọ́ onílé <laughs> sí ojú mi ò gẹ́sì Karimọ́ o mi ò gẹ́sì Karimọ́ o onílé sí ojú o mo ò dẹ̀ ní pé ká tá a dànù bọ̀ kọ̀ọ̀kan ni mo fẹ́ kí ó yé gbogbo wa ẹ̀yin àgbàlagbà ẹni pánsá òfura pánsá jáná ajá òfura ajá jìn òní DNA ọ̀la ni inquest tọ́lọ́n bá jẹ́ kí protest jẹ́ kí ó ó exist láti láti ṣe gẹ́gẹ́ bí a ṣe plan náà torí inquest ọ̀la yìí ìlà fi ń drag on nurse láti more than two weeks now tá a ti ń drag ẹ̀ e. ẹnìkan kan wá rí i pé ní wá rí i pé ní nọ́ọ̀sì yìí ẹ̀pà tap ẹ̀pà tap ẹ̀pà tap ẹ̀jọ̀. ó lè tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ó lè mú ọ̀pọ̀lọpọ̀ ewu wá fáwọn àwọn yìí wọ́n wá sáré gbìmọ̀ràn wọ́n ní káwọn rárá àwọn àti àwọn kan wá ẹ̀ẹ́tẹ́ bá ti débẹ̀ wọ́n máa rò bíi pé bóyá ẹ̀yin àtàbúrò yín jà ni ìjà tẹ̀yin àtàbúrò yín jà yẹn èèmù yẹn ló máa wà lọ́kàn wọn ló máa fi lísìn sí ẹ máa sódà ẹ máa fi distract wọn. tí a bá rí látijọ́ yìí pé ní tó bá yẹ pé ní abáwo pé Karimo wá lánàá torí látara tó sọ agẹ́ni one or two things ń bẹ̀ ẹ mọ́ gbàgbé pé látìgbà tí Mohbad ti kú àti Karimo ni o àti ya Mohbad ni o àti Wùmí fúnra wọn ni o ẹni ọjọ́ tán bá ti sọ̀rọ̀ báyìí tán ti parọ́ wọn jáde lára ọ̀rọ̀ tán pa yẹn àṣírí méjì sí mẹ́ta máa tú sí wa lọ́wọ́ torí pé kí ni ọ̀jọ̀gbọ́n ni gbogbo àwa tá ń jà fún Mohbad ọlọ́pọlọ mu ni gbogbo àwa tá ń jà fún Mohbad àwọn àkànlè wà tó yẹ pé ní àkàwé tó lòótọ́ ṣùgbọ́n tá a kà nítọ́lọ̀ fún wa ní ọpọlọ ó ju tẹni tó kàwé gan lọ ṣé understand báyìí so ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ kó wá jẹ́ news sí wa pé bí a ní Karimo sọ̀rọ̀ kan tó jẹ́ news ní orí ní tí mo fẹ́ ká fókọ̀sì ká tájẹ́tì mẹ́rin ní pé ní kẹ́mọ̀ kẹ́ ó yẹ kó yé gbogbo wa pé ní ó wá fún distraction ni látara nọ́ọ̀sì tá drag mi ò wá jẹ́ mi ò fẹ́ kí ẹsẹ̀ anybody wa kókò ní ìpele yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má já discuss nípa mm, Karimo wábì kan kò wábì kan nọ́ọ̀sì ẹ jẹ́ ká drag ẹ̀ to the extent pé drag ta ọ̀rọ̀ ta sọ nípa owó ni kókó owó ni kókó ní ọ̀rọ̀ Karimo ní ò sọ̀rọ̀ jù mo fẹ́ correct ẹ fún kan ní ọ̀rọ̀ Karimo tó ṣẹlẹ̀ lánàá a sì ní láti sọ nú ẹ̀ bíkọ́ pọ́ǹtì wà nú ẹ̀ ìyẹn ò ní ká má drag nọ́ọ̀sì tẹ́ fẹ́ drag are you getting my point bẹ́ẹ̀ point wà nú ọ̀rọ̀ tó sọ láàbí kan tá a bá mẹ́nu bà á máa gbàgbé are you getting my point ṣó ó yé bẹ́ẹ̀ point taari mu yẹn mo ṣe ń béèrè lọ́wọ́ nǹkan tí mo expect kò sọ kọ́ ló sọ mo ṣe ń béèrè pé kí ni point tí each person rí mú lánàá ká yọ̀nà ẹ̀ ká sọ ká fi kún tilẹ̀ ká yọ ti ìtó ti dàbí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ká yọ kúrò for example irú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n rò pé wùnmí ló tẹ̀lé wọn níjọ candle night níjọ candle night wùnmí náà rò pé lánàá ni wùnmí ẹ̀ ní bọ̀bọ̀ yìí ní gẹ́yì ló break ẹ̀ pé wùnmí kọ́ ìyá alágbájá ni ẹ jẹ́ ká tó gbàgbé ó sì fresh báyìí ó ti yẹ ó sì fresh so ká yọ ìtò ti tẹ́lẹ̀ ká yọ kúrò ìtò bá jẹ́rọ́ tẹ́lẹ̀ ká yọ kúrò ìtò bá jẹ́ òótọ́ ká fi kún kó lè másh papọ̀. Okay, sir. Am I any other panelists? Am I making any sense? Yes. Well, sir. That's making sense, sir. Okay. Ẹ ti sáyé gífù substitution tèmi gbà yẹn. All right. Ṣé rí nípa Kàrímọ́ tó wá lánàá? Ìkọ̀ nǹkan tí ó brain tèmi ni pé ni ókè o tó bá jẹ́ pé ní Wùmí kọ́ ni wọ́n náwó ẹ̀ ya Wùmí Now definitely ó ń fún evidence torí pé ní ojú mi wú nǹkan kan ṣe wù mí ni ò jẹ́ kí ọ̀nà wù mí sókè ń gba ibẹ̀ yẹn tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé bí wù mí tí ojú ẹ wù yìí tóun fi nawọ́ ẹ̀ sókè ń bẹ̀ yẹn wù mí àti Karimo ẹ̀ lọ sọ́dọ̀ Falana tó bá jẹ́ pé ní Falana fẹ́ jà fún justice ni ṣé ojú wù mí tó wòrú àná yẹn sì yọ́ọ̀kì yẹn ò jẹ́ kó dáhùn question tó béèrè nígbà tá a béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lóde tó gba lọ́ọ̀yà fún Fálànà ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà à ń rò pé ọba ló gba lọ́ọ̀yà àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo many people ń rò pé ọba ló gba lọ́ọ̀yà fún Wùmí ṣe rí pé yẹn náà clear lánàá wípé òun ló gba lọ́ọ̀yà. ok. owó ni kókó Falana ò ní béèrè question lọ́wọ́ òun mi kò sí bójú ẹ̀ ṣe lè wú tó because wọ́n ti gbé case lọ fún and according to what Karimo said yesterday pé òun gba lọ́ọ̀yà fún family ni and nǹkan tẹ̀mí kọ́ nínú ọ̀rọ̀ tí Karimo sọ lánàá pé tó bá sọ pé ó gba lọ́ọ̀yà fún family ni did you involve Baba Mohbad yes or no these are the questions tẹ́ ẹ kọ́ bí Karimo. èwo tún ni olórí ẹbí ìsọba kí ni ẹ mí pé grace kí lẹ mí pé ìsọba kí ló tún ṣẹlẹ̀ wọ́n ní olórí ẹbí is ọba pé ọba ló gba Fálànà náà. ọba kọ ẹ má tún jẹ́ ká mú mọ́ ọba kọ èèyàn kọ̀ǹfàmù pé òun lòún gba lọ́ọ̀yà. kọ̀ǹfàmù ah, ah. ni àwọn ah, ó tún fọ́ máa parọ́ mọ́ra ẹ̀ ni ìyẹn lèmi fi lọ bí pé kí ló tó fi gba lọ́ọ̀yà tó fi kárí bàbá along ibi tí yọ̀ọ̀kì ti tajẹ́ tẹ̀ tí òjò dáhùn bẹ̀yẹn ló fi dùn mí. Kàrímọ́dìdì confam bó ṣe ṣe gbogbo yẹn ló yẹ ká yọ kúrò ìtò tó rú wa lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká yọ kúrò ìtí ò bá tó ti clear nsìn ká fi kún ká join ẹ̀ papọ̀. because Kàrímọ́ tó dé bóyá jọ́ kejì tó ń sin Mohbad ló dé àbí jọ́ kẹta tó dé tó ti tóun àti Wùmí tó ti jọ rìnrìn káàkiri tó fi rìn lọ gba lọ́ọ̀yà nǹkan kan ó máa ẹ má ẹ má jágbá ẹ bínú. ó ń gbọ́dọ̀ jọ má bínú. Someone said on the comment section that Karimo said she called Baba. She, it was the same Karimo that said she called Baba, but she doesn't know who she is talking to, whether it is Baba or not. So Whereas ko Baba ba ko Baba o ti egbe. Perry, Perry, hold on, Jan. Baba voice, Baba ever before. phone say ti báyìí rí pẹ̀lú ẹ̀. Perry, Perry, the person that typed that message is making mistake. I had a lot to say on Karimo's uh, uh, speech yesterday. Karimo ẹja ó dọ̀jẹ́ kó dọ̀dọ̀ ẹ̀jẹ̀ ó dọ̀jẹ́ ó dọ̀dọ̀ okay okay oya oya oya oya oya oya. Karimo never said wípé òun pe bàbá ó ní àwọn fún bàbá nọ́mbà bàbá àwọn mú fún Fálànà wípé Fálànà dẹ̀ pé bàbá kò sọ wípé òun lòun pé bàbá ibi tó ti sọ pé òun pé bàbá níbi tó náà òun ti bẹ̀bẹ̀ fún two hours. olóhùn pé bàbá. lóòdọ̀ wọ́n sọ lórí Facebook náà ó ní brother àti Karimo said they gave Falana baba number so he can call him bọ́lára ti bìfọ́ falana ni mò ń sọ tó sọ àbá òun ti ṣẹlẹ̀ ó máa lọ àwọn èèyàn kan òun pé èèyàn kan kó bá àwọn lọ gbé fóònù fún ìyá Túndé kó gbé fóònù fún bàbá. ẹ jẹ́ ṣe one by one ẹ jọ̀ọ́ tí ẹ ti fẹ́ da kíní ìrú ẹ jọ̀ọ́ ó yá owó ní kókó wọ parí submission ti tiẹ̀. bánú sọ. So, bí ọlọ́mọ kan. I saw you vanisọ. tó ní wọ́n lọ́dọ̀ lọ́pọ̀n mi mélòó lọ bí kí wọ́n tó lọ́ lọ́dọ̀ tó lọ́pọ̀n mi. ìwọ tó ló pè é alọ́ládé láti gbé fún fún bàbá wọ́n tó pè é alọ́ládé yẹn pé ẹ sẹ́ẹ̀dì nọ́mbà bàbá sí mi o ìyá alọ́ládé tó pè ẹ tó ní ká gbé fún fún bàbá ẹnìkan ló fún ẹ ní nọ́mbà ìyá alọ́ládé yẹn because ìyá Bọ́ládé Lọ́ládé is not your family is not Wunmi friend how come to tó fi gẹ́ẹ̀tì nọ́mbà ìyá to get the number Baba direct okay nọ́mbà ìyá Lọ́ládé ló gẹ́ẹ̀tì yẹn why tó ní kí ìyá Lọ́ládé yẹn wá fẹ́ ní number Baba? because fún mi láti máa báyàn sọ̀rọ̀ mi ò lè pe sister Perry nísìnyí lórí fóònù hello sista Perry ẹ bá mi hello nílé ẹ bá mi gbé fóònù mi fún sista Perry àpẹẹrẹ ìgbà náà fóònù ọbẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí wá sẹ̀ ló kí pẹ́ẹ́rì má sẹ̀ ló sí mi for good three minutes kí má sọ̀rọ̀ kí pẹ́ẹ́rì má sọ̀rọ̀ kí ẹ̀dẹ̀gún kọ̀ kí nìkan fà yín. máa tiẹ̀ gbọ́ owó ní kókó ọmọ òun míyẹn lè lọ wá èèyàn tó máa act bí bàbá nítorí during that time Karimo ò mọ bàbá. wàhálà tí ìyá Túndé ìyá àbúrò ìyá wọn ni tó ń gbélé lẹ́pẹ̀ so they wọ́n jọ wà together ni wọ́n àti Wùmí wọ́n close bí wèrè so wọ́n ti jọ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. ìyá ìyá Túndé kí ló fà á tí ò lè sọ pé kí Àtúndé báwọn gẹ́ẹ̀tì nọ́mbà ṣé ọ̀dà sáà gbogbo àwọn script tó kọ yẹn wọ́n ti kọ àwọn script yẹn bí ọ̀gọ́ tó wá lánàá pé ó bá ti dọ́dọ̀ wọn distraction máa ṣẹlẹ̀ nǹkan kan but God so good ṣe understand a lórí lẹ́yìn wa náà sì ni ká sì máa maintain lẹ́yìn wa lọ thank you everyone. thank you oya kem card. ẹ ká sọ lórí ẹbí. yẹ kí ni wọ́n rí mú nínú ọ̀rọ̀ Karimo náà alhamdulilayi. Ṣẹ́rí ọ̀rọ̀ Karimo yẹn is just is just distraction. Kò yé yín. Ìyá àwọn ah, ẹ wo bí kò ṣe distraction ẹ má sọ̀rọ̀ distraction it's not distraction ní then a dẹ̀ ní láti kò ṣe distraction. at my own opinion at my own opinion. all right all right. ṣe understand because one somebody that said òun fẹ́ wá make peace or she want people to understand something táwọn yóò wá ń béèrè question lọ́wọ́ ẹ̀ look at the way she's talking arrogantly kó wá kó it doesn't show any sign of pé bóyá òun òun feel sober or feel remorseful pé àpé mo ti ẹ̀sọ̀ nǹkan nípa bàbá yìí tí ò dáa but bàbá I am saying it now I am among those that went to baba's house the second day tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ká bá bàbá yẹn lé níbi láìlè hazim. ìsìtà pé bàbá yẹn máa ti ó máa ti kú àbí kẹ̀kí nǹkan kan ti ṣẹlẹ̀ sí bàbá yẹn lónìí alhamdulilayi that day they did not allow us láti rí bàbá wọn ní bàbá òsì nílé all the youth of gbẹ̀rígbẹ̀ don't mothers amòye ọjọ́ tá a fi sunkún tá a jẹun ọjọ́ tí wọ́n hú Mohbad ní atẹ́gùn àlàáfíà fẹ́ nínú ìlú gbẹ̀rígbẹ̀ yìí atẹ́gùn gbóná ló ń fẹ́ fódìdí ọjọ́ mẹ́sàn-án bẹ́ẹ̀ ni so somebody now said òun wá òun wá sọ̀rọ̀ pé òkè wọ́n sọ pé kò ṣe mistake kò wá sọ look at the way she talking to all the mothers all the fathers lórí kílọ̀ orúkọ ẹ̀ ẹ̀ wọ́n ṣe ń sọ̀rọ̀ sọ kọ́ drop àwọn èèyàn who is Karimo all this thing is just pre-planned gbogbo àbúrò ẹ̀jà ó ń ṣe kí nìkan yẹn kò sí kó tó kọ̀ wá pẹ̀lú yẹn pé wọ́n mọ̀ pé a ń drag the nurse a ti mọ the truth of this thing this thing is coming to reality We are now getting to the peak of this issue òun ni gbogbo lẹ́yìn tí Karimo wá arúgbó ló bá òun ta larúgbó ọ̀tọ̀ alarúgbó ọ̀tọ̀ arúgbó tó ẹ ò dẹ̀ lẹ́kọ̀ọ́ arúgbó tó ẹ ò náròjinlẹ̀ arúgbó tó ẹ ò níbẹ̀rù Ọlọ́run arúgbó tó ẹ ò mọ bó ṣe ń báyàn sọ̀rọ̀ ó ń sọ̀kan fún ẹ pé ìyá tó dé lóní kó lọ gbé fóònù fún yàn kò gbé ọ̀gbọ́n ẹni tó pè ó ní pẹ́ nìyẹn ò sọ̀rọ̀ nìyẹn ó dẹ̀ mọ̀ wípé àyíkú ọmọ ẹ̀ ló jẹ́ kó wà ní ṣọ́ọ̀kù ẹ jọ fún mi ní nọ́mbà dádì ẹ jẹ́ kí n pe dádì létà Fọláṣadé Gbajúmọ̀. Olórí ask question how people feel about Karimo so let us give our own opinion. Oya tẹ́lẹ̀ pè wọlé ni tẹ́lẹ̀ fẹ́ pẹ̀lẹ́ pọ̀ wọlé òun ni mo ṣe pé gbogbo ilé distraction ni because mọ̀ pé orí ibi tó lọ yẹn àwọn èèyàn kan máa gbà àwọn èèyàn kan ò ní gbà òun ló ṣe ń gbà wàhálà rẹ̀ látànà láàrin gbogbo àwọn host yẹn tọ́láwọn ò dẹ̀ ní fún wọn ṣe ọ̀dà ọgbọ̀n tí Karimo wa sọ yẹn Karimo kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ wípé ìyá Túndé ló na ọwọ́ ẹ̀ sókè what is the motive the motive behind that ọwọ́ tó nà sókè lọ́jọ́ tá ẹ̀ ṣe candle night fún Mohbad. ó dáhùn ó ní ọwọ́ tóun náà justice kí ni justice onomi ni justice. justice ṣé Ìyàtúndé lọkọ ẹ kú ni <laughs> ṣé Ìyàtúndé ni ìbọn bá ọkọ ẹ ni ẹ ṣe bá sójà lọkọ títí àbí bòbò lọkọ tìyẹn kí ló dé tí ìbọn ò ṣe bá ọkọ tìyẹn kó lọ ṣe justice fọkọ ẹ kí ló dé tí Ìyàtúndé ṣe ti ṣọ́ọ̀bù fún bí oṣù oṣù bíi mẹ́ta pẹ̀lú gbèsè àjọ tó ń dá kí ò lọ sanwó àjọ tó gbọ́dọ̀ wù mí lójókòó sí ní lọ́kì kí ló dé tí ìyàwó mi ṣe jókòó sí amẹ́ríkà lẹ́gbẹ̀ẹ́ gbogbo ọmọ tọ́kọ sí ìkí àyà ìyàwó mi ilé ilé ìyá ló wà tọ́kọ tiẹ̀ tí ó tọ́kọ tiẹ̀ ṣe pé kó káwọn ọmọ lọ sọ́dọ̀ wù mí tí ó ṣe kọ́ ọmọ lọ síbẹ̀ Mr. Lati. so what is the motive behind it gbogbo ètò ìsòyè irọ́ ni irọ́ ni gbogbo yẹn ẹ má jẹ́ gbó kí ló ṣẹlẹ̀ gangan ikú wo ló pa Mohbad ìwọ ló fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ kí ló ní kan fún un abẹ́rẹ́ wo ló ẹ bá a ṣe ẹ bá a ṣe ẹ jọ kí ló ń ṣe tó ti tó fi ṣé òfin ṣe gbogbo nǹkan yìí ìyẹn là ń bèrè lọ́wọ́ ẹ bá mi ṣe ẹ jọ padà lọ sọ́dọ̀ dadi fírìsì ẹ kọ́ mọ̀ wípé bàbá Mohbad kọ́ ni wọ́n bá mi sọ̀rọ̀ mi ìtàn tó àwà sí ń kọ́ mi ìgbóhùn bàbá Mohbad o mi ìdẹ̀bẹ̀ bàbá Mohbad pé má sin ọmú ẹ gbogbo nǹkan tó sọ yẹn nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tá arúgbó tán arúgbó ló tó arúgbó ló tó èmi náà irọ́ ló pa mú bàbá Mohbad kí o bá gbọ́ kó la etí ẹ̀ ní ìsìn kó gbọ́ pé irọ́ ló pa mọ́ ó dẹ̀ ń sọ fún ẹnìyẹn o dẹ̀ fẹ́ gbà pé irọ́ ló pa mọ́ bàbá yẹn ó wá ń sọ fáwọn yẹn gbò ẹ kan ìgbà kan you are going from okú Mohbad náà ni òjò gbádùn okú Mohbad ni òjò gbádùn it's just pushing you out and we are going to drag down us you are going to drag her ikú pa àbúrò e àbúrò ẹ á ti sọ tó ṣẹlẹ̀ fún for you to have taken her to Ìjẹ̀bú kí lẹ lọ ṣe ní jẹ̀bùgbó kí lẹ lọ ṣe ní kí lẹ sọ fún bàbá bàbá lọ́ọ̀yà pé ó ṣẹlẹ̀ tẹ́ fi lọ gba lọ́ọ̀yà tẹ́ fi pe àbá Mohbad because I expected ìyàwó náà àbúrò ẹ̀ àbúrò ẹ̀ ò ní di lọ́ọ̀yà your sister is not supposed to be the one láti gba family lọ́ọ̀yà bàbá ó yẹ kó lọ bá bàbá ọkọ ẹ̀ ni gẹ́gẹ́ bí dágbé lóòótọ́ arúgbó tó tú ẹ̀yàn ó gba ẹ̀kọ́ lọ́dọ̀ arúgbó tó tú ẹ̀ gangan pé ah fi lu àwọn ọ̀yàn àwọn arúgbó lẹ́yìn òṣì àti ikú tán ṣe bó ní bàbá ńlẹ̀. ẹ pa tap ẹ pa tap mi nǹkan báyìí ṣẹlẹ̀ o báwo la ṣe lè ṣe ìgbésẹ̀ wo la lè ṣe báyìí báyìí lọ ṣe ń ṣe nílé united òun bẹ bàbá yẹn òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Karimo ò lè rí ìjọba ọ̀run wà láì tàlà kí gbogbo sẹ̀lẹ̀ ayé kọ́ kándù fún ẹ̀ kí ọ̀ṣọ́fà fúnra rẹ̀ padà jí wà láì ò lè rí ìjọba ọ̀run. pé kí ni gbogbo nǹkan iṣẹ́ dé lónìí ti ṣe pé ìwọ mi ò náà mi ìṣépè fún mi ìṣépè ibi tá a dé lónìí Karimo ló gbé wa débẹ̀ so that is just my submission. All go back and tell everybody lórí Facebook àti lórí X pé ọ̀bàbá Mohbad kan ni mo bá sọ̀rọ̀. All right all right all right now justice for Mohbad justice for all um nǹkan tẹ́mi fẹ́ sọ ṣe rí Kàrímọ́ nǹkan tó wá ṣe lánàá máa sọ fún yín hello. lọ́títẹ́. yes. ẹ̀rí ètò ìbá ní ká ṣe ni pé kọ́ máa bàa kọ́ sí argument lórí ogbó tó ṣẹlẹ̀ fídíò ṣò tó ṣe pẹ̀lú dad chris yẹn ẹ pílẹ̀ kẹ́ ẹ lè confirm àwọn irọ́ tó wà pa ní àná ta ló ní fídíò yẹn ẹni tẹ bá ní fídíò yẹn sẹ́ndẹ̀ sí. ó wà sọ ó lè sọ wípé wù mí ò sí bẹ́ẹ̀ ó sá lọ àbó lọ dápamọ́ àbí torí ìdàtẹ́jà ojú ẹ̀ wù ó wáyé kí yẹn pè tẹ́lẹ̀ fún òní wù ni gbogbo kí yẹn gbogbo tó fún àwọn ẹ̀rọ pẹ̀lú ẹ ẹ notice lánàá pé bó ṣe ń try láti parọ́ ó ń shoot ara wọn lẹ́sẹ̀ ó tó yin rẹ̀ nígbà náà. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ ṣé ẹ mọ̀ yìí pé lánàá yẹn Wùnmí Wùnmí ló wá bájà tó fi wá sórí platform yẹn ó wá blọ́ọ̀gì hmm. Wùnmí ni ìtò ẹ̀ ni ò ṣe fẹ́ go deep ló fi jẹ́ nǹkan tá a bá béèrè kò dá wa lóhùn gbogbo nǹkan tá a béèrè ẹ hmm. ó wá blọ́ọ̀gì hmm. Wùnmí ìsádà pòun àti Wùnmí jàjà kan behind camera bóyá ó gbọ́ nǹkan kan inú bíi ló fi lọ sórí platform mo dẹ̀ notice tí inú bá ti bíi tó fẹ́ blọ́ọ̀gì Wùnmí ló máa ń ṣe nǹkan tó ń ṣe yẹn. Hmm. ó máa padà yẹn ẹ bọ̀ all right ẹ ṣe. Hmm. ṣé kí n ìwà instead of Shinko ọ̀ya mọ̀ mọ́. i'm um, sorry good afternoon good morning good evening everybody. nǹkan tẹ̀mí rí lórí ọ̀rọ̀ um, Karimo is all she came out to do was damage control. And firstly, before I move on, Karimo should go back to Daddy priest for damage control tó ti ṣe níbẹ̀ kó lọ make amendment níbẹ̀ because tó bá jẹ́ wípé. ṣé rí tá a bá fẹ́ sọ fún bẹ́ẹ̀ ká lè bàjà tá a bá fẹ́ sọ fún kó lọ ṣàtúnṣe. ẹ mú kàn sọ fún ẹ náà ni mo fi kún ọ̀rọ̀ tó sọ mo fi kún ọ̀rọ̀ tó sọ. Alright, thank you so much. Wasn't that this same Karimo when Yoke was asking her a question yesterday concerning what she said? that Wunmi tí bàbá tí ìyá Mohbad bá jáde fún ẹ tó bá sọ̀rọ̀ kan pé ayé ẹ̀ máa bàjẹ́ when York asked that question Karimo Oriyansa gave wọ́n mẹ́jẹ̀ ká gbàgbé pé nǹkan tó sọ yẹn number two is this ní ìgbà tí Karimo wà lórí Instagram tó máa ma blog nígbà tó máa ma sọ pé Wunmi ò ní ṣe DNA test kò sí nǹkan kan tẹ bá fẹ́ ṣe sí kẹ lọ kú kẹ lọ bẹ́ ṣe gbá kan kan was it not the same Karimo that wrote on her Instagram page that said Prince Liam and they were asking you about DNA yesterday. We are talking about your own family. We are less concerned about your family, Karimo. That is the honest truth. We are less concerned about your family. And the way you were even talking to people yesterday, that shows how you are, because you are you are talking to people as if you are one thing them, telling Comfort to drop everybody on the planet because they want to ask you a question. At this point, we don't need to blame anybody, but Karimo, you have done a lot of damage control. And thirdly, you said something like, ipe Mohbad Don Disky Thank you. ipe wọn ìbọn bá Mohbad lórí ṣé Mohbad lọ ṣe test tó fi sọ fún ẹ pé wọ́n ní òun ní psycho débi pé òun prescribe oògùn láti ìlú òyìnbó fún. o ti mute o. Karimo ń try láti fẹ́ jọ rẹ̀ kúrò nínú gbogbo ṣẹ́tíngbẹ́mbáyé nǹkan tí mo ní pé Karimo fẹ́ ṣe ni pé Karimo fẹ́ try láti yọ ẹ kúrò nínú gbogbo shit yìí because if at the end of the tó bá carry on test lára Mohbad náà máa ń pè àwọn oògùn tó kún tí ó ń sẹ́ẹ̀dì sí oògùn yẹn máa ràn nínú ara Mohbad bí nǹkan tí Karimo try láti ṣe ni that is all I say Karimo is a distraction ẹ má kó distract wa kí Karimo kó lọ face ìjọba tọ́lọ́ bá ti kàn kó má wàá sọ́dọ̀ àwọn pé kinní kan and the way we are pampering Karimo I don't seem to like it. Because we are not pampering her. We are not pampering her. Go to that place yesterday. I know what I'm talking about. Ṣé mi. Eh, oh, um, eh, but I'm not saying they should not pamper, but it's getting too much. It is now getting into our head. When one gets into our head, don't you up your heart, drop anybody talking one big question or no shun one off another, which is not. Oh, feel remorseful then. If you're telling them that you want to apologize to Baba Mohbad. Yeah, gbogbo àwọn yẹn mo fẹ́ ká correct ẹ̀ ká correct ẹ̀.